báàbù sòfò òní a ti bẹ̀rẹ̀ ní òní ọ̀rọ̀ nípa báwo la ṣe tó sáfù tá a bá fẹ́ kí ìrun jàmá náà ká gbọ́ mọ́tìmọ́tì. مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صوموا صفوفكم فإن تطفية الصفوف من تمام الصلاة عن عن عمن بن بشير رضي الله عنهما قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا تصفون لا تصفون صفوفكم أو أو لا يخ أو لا يخالفن الله بين وجوهكم والمسلم كان رسول الله صلى الله عليه وسلم yusawi sufufana hatta ka'annama yusawi bihal yusawi bihal qidaha hatta ra'a an qad aqalna anhu ثم خرج يوما فقام حتى كاد أن يكبر فرأى رجل باديا صدره فقال فقال عباد الله látùsàwùnà sùfùfàkùn àwòlà yóò xọ lè fàánà lọ́wọ́ báyìí náà wùjú ìhìkùn. báwo ni ó ṣe yẹ kí mùsùlùmí ó tó tí a bá fẹ́ kírun jàmá ìrun tí mùsùlùmí máa ń kí àti kà á pé anabuwa muhammad sallallahu alayhi wa sallam ó ní àṣẹ ni tọ́lọ̀ ń pa wá láṣẹ pé ọkùnrin yẹn jókòó ńlé kó kírun ní jàmá ní mọ́sálásí lọ́lọ́ǹtì ní kíwọ ọkùnrin ó kírun bàbá wa wà ní jàmá mọ́sálásí yìí ẹ̀rí pé ní ti jẹ́ sẹ̀ríà ìsìláàmù pé ní jàmá kọ́dà bẹ́ẹ̀ èèyàn méjì bá ti pé jàmá bẹ̀rẹ̀ látòrí èèyàn méjì wọ́n lè wá lọ bẹ́ẹ̀ wọ́n lè jẹ́ mẹ́ta wọ́n lè jẹ́ mẹ́rin wọ́n lè jẹ́ márùn-ún wọ́n lè jù bẹ́ẹ̀ lọ. bí àwọn jama bá mọ méjì ó ní bí sẹ̀ríà islam ṣe ní wọn ó tó bí wọ́n bá jẹ́ mẹ́ta ó ní lànà tí sẹ̀ríà islam gbé kalẹ̀ bí jama bá jọkùnrin lásán ó ní bí sẹ̀ríà islam ṣe ní wọn ó tó jama tóbìnrin ń bẹ nínú àwọn tó fẹ́ kírun ó ní lànà tí sẹ̀ríà islam gbé kalẹ̀ gbogbo eléyìí ni àwọn àfáà máa kójọ sírú báàbù yìí wọ́n ní báàbù sòfò ọ̀rọ̀ nípa sáfù títò béèyàn bá ń kírun. hadithu wa alákọ̀ọ́kọ́ lónìí hadithu anas bin malik radiyallahu anhu anas bin malik tó gbé ọ̀dọ̀ anabuwa muhammad sallallahu alayhi wa sallam tí a máa ka hadithi rẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà ọlọ́run kó ṣàlékún ìyọ́nú fún anasi àti gbogbo àwọn sọ̀hábì anábùa muhammad sallallahu alayhi wa sallam. قال قال رسول الله صلى الله عليه وسلم سووا صفوفكم فإن تسوية الصفوف من تمام الصلاة أنس بن مالك ني أقبلاتي أنه النبوة محمد صلى الله عليه وسلم كان نبي ني سووا صفوفكم ẹ̀tò sáfù yín kó ṣe déédéé fa inna taswiyata sufufi min tamami salat nítorí pé kí sáfù ó dún déédéé min tamami salat nínú tí máa jẹ́ kí n ò pé pérépéré ni tá a bá wo ìbẹ̀rẹ̀ hadithi yìí sawu sufufakum ẹ̀rí pé tí wọ́n ń pè ní siratul amri nìyẹn àtẹnu fi'lul amri ní anagba muhammad sallam lò ohun tí àwọn afáà ní usulul fiqh wa ghayruhum láwọn onímọ̀ ṣẹ̀ríà wí ni pé wal amru yaqtadi al wujub gbogbo bí tá a bá ti rí fi'lul amri nínú ṣẹ̀ríà nínú al-Qur'an al-Karim láti rí ni nínú sunna nabwa Muhammad sallallahu alayhi wa sallam ni al-aslu fil amri ay yaqtadi al wujub ntí ń jẹ́ fílẹ́lù làámúrì ni ntí ọlọ́run àtànábì rẹ̀ sallallahu alaihi wasallam tí wọ́n bá fi pa wá láti ẹ̀pẹ́ àti nǹkan kan. ìtumọ̀ eléyìí ni pé bí tá a bá ti rásì ọlọ́run àbáṣe ànágbà Muhammad sallallahu alaihi wasallam ntọ́ jẹ́ dandan nìyẹn tá a gbọ́dọ̀ má ṣe. àwọn àwa mẹ́rù mi máa wá ń bẹ tí ó wà ní síga amúrì báyìí làwọn àfáà máa ń sọ pé al illa an yujada sarifun mina sawarif ibòmí ma wá ń bẹ tó so pé fẹ́ẹ́lù amúri náà ni ó wà nù ayé alukur'an alkarim àbí ni ó wà nù sunna anagba muhammad sallallahu alayhi wa sallam àmọ́ pẹ̀lú kọ̀rọ̀ inú kọ́ńtẹ́kìtì tí àyà bá wà àbí sunna anabi wa muhammad sallallahu alayhi wa sallam fi wá àbí tí ń ṣẹlẹ̀ lọ́wọ́ ńgbà tá àyà yìí sọ̀kalẹ̀ àbí gbà tá anabi sọ̀rọ̀ yìí sallallahu alayhi wa ní ọjà àmà bọ́yá ntí àyà yìí wí ǹjẹ́ ntọ́jẹ́ wá jíbọ̀ ọ̀ràn yẹn ni àbí àti bẹ́ẹ̀ yẹn ọba tó sáfù òfin òfin ọ̀ràn yẹn lẹ̀. tọ́ba rí bẹ́ẹ̀ a jẹ́ pé kọ́dà ìrún lè bàjẹ́ bẹ́yìn ọba tó sáfù ìtumọ̀ sí gàtò lámúrì nìyẹn bọ̀t kí ló jẹ́ àmọ̀ pé bẹ́yìn ọba tó sáfù ọ̀sẹ̀ lọ́hùn ni àmọ́kọ́ bàrún jẹ́ anabi sọlọ sọlọ mi nífa iná tẹ̀sùn yẹ tẹ̀sùn mí tàmáàmì sọ̀dáàtì ويخرج من صلاته بثلثها بربعها بسدسها anagba muhammad sallallahu alaihi wa sallam ní ẹlòmíì ẹrí ọsàlù aláyó kírun gbogbo ohun tó lóun kí i bá báwọn ní òsùn wa ṣẹríà gbogbo ohun tó nínú òun yìí kò jùdá kan nu mẹ́fà lọ ẹlòmíì ò ní ní jùdá kan nu mẹ́rin lọ ẹlòmíì ò ní ní jùdá kan nu méjì lọ eléyìí ní túmọ̀ pé àṣẹ̀rùn tó dínkù ń bẹ àṣẹ̀rùn tó pé ń bẹ àmọ́ gbogbo òrùn tó dínkù àtẹ̀yí tó pé ó yàtọ̀ fún salatun ghayru mujzi'a ìrun kan bẹ tó ṣe pé òun kọjá ó dínkù kò tiẹ̀ kò wọlé rárá ni bẹ́ẹ̀ bá kírun òun bẹ́ẹ̀ kó tún kíni kó tún kíni irú òun yìí lárakùnrin kan kí n sojú ànábì Muhammad sallallahu alayhi wa sallam sọláàtún láti máa ní ìyàtà fìhà irun tí ò farabalẹ̀ kí kò rúkú dáadáa kò foríkalẹ̀ dáadáa irú irun táwọn èèyàn ń kí lóde òní náà bẹ́ẹ̀ lómi bá foríkalẹ̀ nísìnyí kò ní í jókòó tá a máa ń jókòó láàrin ìforíkalẹ̀ méjì yóò kà gbérí ńlẹ̀ díẹ̀ yóò tuntun kan orí òun mẹ́lẹ̀ anábìlẹ̀ ni ọba kírun ọ̀run báyìí sallallahu alaihi wasallam kí lóò anábì wí fún àròbí yìí tó kírun ọ̀run báyìí anábì ni irji' fasalli fa innaka lam tó sọ̀lì ẹ wò yàtọ̀ ń bẹ̀ yẹn ẹrùjẹ ìfàsọ́lì fa ìnáka lam tó sọ̀lì padà lọ kírun torírun kéyìí tó kíhùn arákùnrin yìí wá ń kí bẹ́ẹ̀ lódìdí ẹ̀ mẹ́ta bọ́bá tí lóun fẹ́ jáde kó mọ́sálásí ànábì ó tún wí fún sallallahu alaihi wasallam pé ẹrùjẹ ìfàsọ́lì fa ìnáka lam tó sọ̀lì tarakùnrin náà ṣẹ̀ṣẹ̀ wá ronú pé wàláhì má ó sínú ọ̀gá ha ó lóun fọlọ́n búra bóun bá ń kí nígbà ogún ìwà nabi sallallahu alayhi wa sallam la uhsinu ghayraha ìmà kí dájú bojúri tí mo kì í lọ fa'allamaha an sallallahu alayhi wa sallam ẹ̀kọ́ ni pé ẹni tí ọba ma nǹkan jẹ́wọ́ ni èyí ń fi tìjú kárùn ní Islam bí ara ah, ibi mo dàgbà dé yìí níjọ́ ń sin lọ́hùn yìí kẹ́nìkan ó ní wàláhì wa nábì máa kí ju bó ti rí tí mo kí i lọ ni nígbà wọn là nábì ṣẹ̀ṣẹ̀ wá kọ pé ọ̀dà bó bá rí bẹ́ẹ̀ bó bá fẹ́ kírun farabalẹ̀ lórí irun ṣe takbiratul ihram ka suratul fatiha ọ̀ka súra lẹ́yìn rẹ̀ ànábì wa kọ́ béèyàn ti kírun látijọ́ ìlọkùnrin yìí márùn kí. irú òun yìí tọ́lọ́kùnrin yìí kí ń salatun ghayru mujzi'ah bẹ́yàn bá kírun bẹ́ẹ̀ kò kírun ànábì ló wí bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam àmọ́ bẹ́yàn bá kírun tó kí pé bẹ́yàn ti kí pé tó yẹ pé sáfù òjò dáadáa fa inna taswiyata sufufi min tamami sọ̀la ládàárún náà ló dínkù ìran ọ̀bàjẹ́ àmẹ́sẹ̀ ńláńlá ni gẹ́gẹ́ bá ṣe kà nu hadithi tó tẹ̀lé léyìí kí lewu ti ń bẹ ń bi kí sáfù àwọn ti ń bẹ mọ́sálásí kí sáfù ọmọ gbòdéédéé anabuwa muhammad sallallahu alaihi wa sallam ọ̀padà ṣàlàyé fún anú hadithi tá a kà yìí àmọ́ ká mọ̀ pé sigatul amri tó wà ń bì la taqtadi al-wujub wa innama taqtadi al-istihbab kí ló jẹ́ àmà ni pé fa inna taswiyata sufufi min tamami salat ìjẹ́ kí n ò pé pérépéré ni eléyìí ni ọ̀nà táwọn afọ oníṣẹ̀rí àfi máa túmọ̀ ayal qur'an al ni wọ́n fi máa túmọ̀ sunna anabuwa muhammad sallallahu alaihi wa sallam ló fi léwu kéèyàn ó pé mo gbọ́ lárúbáwá àbí mo mọ translation ká ẹ bá ń gbé alukur'an kẹrin mi bí n tọ́lọ̀ ń wí ń bẹ̀ ní kọ́ máa wá lóun fa ìdájọ́ sẹ̀rí àyọ̀ ń bẹ̀ ó léwu àfi kéèyàn ọmọ qawaidul istidlal bó o là sí tuwáyà alukur'an kẹrin kí làwọn qawaidu tá a fi tú sunna nabuwa muhammad sallallahu alayhi wa sallam ìgbà wo ni amúrù sígàtò lámúrì ọmọ jẹ́lì wùjúùbù ìgbà wo ni wọn máa jẹ́ lè nẹ́bi wọ́n lè sèhbab àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nípa báyìí òun ni kò fi lẹ́tọ̀ọ́ kéèyàn torí pé òun gbọ́ èdè lásán kò gbọ́dọ̀ fi tó al-Qur'an al-Karim bẹ́ẹ̀ mo gbéde àbédè Yorùbá àwọn ẹ̀kọ́ ẹ̀bédè òyìnbó àwọn ẹ̀kọ́ ọmọ màkà ẹ̀kọ́ dàbọ̀jẹ́ lárúbáwá bí yẹn gbọ́ lárúbáwá tí ọba ní màá ń pa tútú al-Qur'an al-Karim èèyàn gbọ́dọ̀ jókòó kó wọ́n máa tọrọ ọlọ́run yóò tutù kùtù àfikún mọ bóòlù anábùwà muhammad sallallahu alaihi wasallam bóòlù ẹsẹ bóòlù ẹsẹ pa àwọn sọ̀hábì rẹ̀ tí wọ́n fi ń tú alukur'an kẹrìm lọ́nà tó bá ìrù ọlọ́run mu torí pé n tó ṣe pàtàkì nìyẹn tafsiru kalamillahi ala tafsiru kalamillahi ala muradillah ọ̀rọ̀ ọlọ́run kó ti déédéé ntọ́lọ́run gbà lérò pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀ àmọ́kẹ́yìn pé èdè lásán mo fẹ́ fi tú u yóò tutù kutu o kọlọ́nkọ́ sànù wa. eléyìí ni hadith alakọ̀kọ́ hadith kejì ani Nu'man ibn Bashir radiyallahu anhuma Nu'man ibn Bashir ló gbà hadith yìí wa. Nu'man ibn Bashir ń bẹ nú àwọn sọ̀hábì anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n jọ méèké tí wọ́n mójútó Islam láti kékeré irú àwọn àbúrò wa tẹ́ rí tí wọ́n jòkó yìí bàbá ríru wọn bẹ́ẹ̀ ká máa encourage wọn ni. a ti sọ̀tàn ibn abbas rí fúnra wa ní mọ́ṣáláṣí yìí ibn abbas kiri púpọ̀ láyé anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam níjọ́ tí ibn abbas tó ké sí ẹnìkan tí wọ́n jọ ń sí lọ́mọ pé lọ sọ torí tí ọba ká wa náà tí wọ́n máa bì àwa náà kí lọkùnrin yìí ń dá lóhùn jọ náà gbà ọ̀rọ̀ wa rẹ̀ àfọwọ́ àtẹ́lẹ̀ ibn abbas wọ́n máa wá kí irú Ibn Abbas radiyallahu anhuma ọmọ tó ní làákà ìkọ̀ wá torí eléyìí kọ́pa wíwá mẹ́tì ọ̀pọ̀kùnrin yìí tì ní wá wá mẹ́tì ẹ̀ ọlọ́run wá ní kó sojú ẹ̀mí ọkùnrin náà ní gbòòrò Mẹ̀dínà níjọ́ tí ọkùnrin wá rí táwọn èèyàn péjọ síwájú tí wọ́n ń béèrè pé kí lànàbí wí ń pa nǹkan báyìí kí ni tó máa báyìí àkọlà mi ni kànà hazal fata àkọlà mi ni a orí ọmọkùnrin péjú tòun lọ wọ́n ní kí ló dé òun lọ́ọ̀sẹ̀ wá nàréètì fún wọn pé báyìí báyìí ló ké sí mi níbi ọdún mélòó sẹ́yìn ntí mo sì wí fún ni ẹ wá wo bó ti dì lónìí ẹ wo ibi tó wà. An-Nu'man ibn Bashir nínú àwọn ọmọ kéékèèké sọ̀hábì anábọ̀ Muhammad sallallahu alaihi lòun náà wà ọdún mẹ́jọ péré ni Nu'man ọkọ̀ ọdún mẹ́jọ tá anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam ó sí ọ̀sà láìsí ni wọ́n bí Nu'man bin Bashir ẹ̀wọ̀n ọmọ ọdún mẹ́jọ òun lọ gba hadith wa tá a wá ń kà lónìí radiyallahu ta'ala anhu an abihi Nu'man bin Bashir yàtọ̀ wọn àti bàbá rẹ̀ inú sọ̀hábẹ́ anábọ̀ Muhammad sallallahu alaihi ni wọ́n wà kọ́lọ́n kọ́sà lẹ́kùn ìyọnu fún wa. قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لتسوون صفوفكم أو لا يخالفن الله الله بين وجوهكم ẹwà àdìsá nẹ́bùà Muhammad sọ̀rọ̀ sọ́làm yìí kọ́dà bí sáfù wọ́gun wọ́gun ọ̀bàrún jẹ́ ewu ńláńlá ńbẹ́ńbẹ́ ìtumọ̀ àdìsí nọ̀mánu yìí nìyẹn. anabi ní sallallahu alaihi wasallam latusawwuna bayna sufufikum ẹ mú kan nù méjì nínú kẹ́ ẹ máa tó sáfù yín kó dúró déédéé bọ́lọ̀ ntìfẹ́ tó àbí bẹ́ẹ̀ bá ti ṣe bẹ́ẹ̀ ẹ kékeré ànábì ni yóò ṣẹlẹ̀ aw la yukhalifanna Allaha bayna wujuhikum ọlọ́run ó yí ju ara yín padà síra yín ẹ ní gbọ́rọ̀ ara yín yé èdè àìyedè ò ní kú láàrin yín ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ mẹ́sálásí lónìí ìjà lónìí aṣọ lọ́la kọ́dà àwọn míì wa láwọn sọ̀spẹ́ndì máàmù àwọn fún iye ìgbà kan ní tí ò ṣẹlẹ̀ al-imamu huwa sahibul amri fil masjid ìmáàmù lálásẹ̀ mọ́sálásí gbogbo mọ́sálásí náà bá ti ń dẹrù eléyìí wò ìmáàmù ẹ lọ gbélé fóṣù kan ẹ ìmáàmù ẹ lọ máa gbélé fóṣù mẹ́ta ọ̀rọ̀kọ̀rọ̀ léléyìí kò bá ṣe rí àsìláàmù mu ìmáàmù lálásẹ̀ mọ́sálásí bí ìmáàmù ọba kójú òṣùwọ̀n ẹ wá màámù tó kójú òṣùwọ̀n àmọ́ kí màámù ọwà mọ́sálásí káwọn kan tún darí ètò mọ́sálásí ànábì òfin lélẹ̀ bẹ́ẹ̀ sallallahu alaihi wa sallam nípa báyìí arántí máa fa èdè àìyedè kọ́rọ̀ ọmọ yẹra wọn òun là nẹ́bi sọ fún wa yìí o latusawwuna bayna sufufikum aw la yukhalifanna Allaha bayna wujuhikum ẹ máa tó sáàfù yín déédéé àbí bẹ́ẹ̀ bá tó déédéé ọlọ́run ó yíjú yín padà síra yín òun là nẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam ló wí. anẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam tó sọ nù hadith mi anabi ni ala turiduna an tasuffu kama tasuffu almalaikatu inda rabbi anabi ni ṣé kò wẹ̀yìn èèyàn náà kẹ́ẹ̀rí báwọn màláìka ti dúró wájú ọlọ́run wọ́n ní bóun làwọn màláìka ti tó sáfù wájú ọlọ́run anabi sallallahu alaihi wasallam ní kánú yutimmuna sufufa al-ula fal-ula àkọ́kọ́ ròyìn nìyẹn fi sáfù wájú lẹ̀ kí wọ́n wá lọ dún kánú yusimuna tọ́fàl awwal fàl awwal ọ̀pọ̀lọpọ̀ masalasi lónìí ẹlòmíì ti láyè tí máa dúró kọ́dà bí sáfù wájú ìkún ibi tí ó dúró nù ó tó wá bá ní eléyìí ọ̀bá lánàá anábọ̀ Muhammad mu anábì ní kánú yusimuna tọ́fàl awwal fàl awwal bí wájú ọ̀bá kún èyí bẹ̀rẹ̀ torí kọ́ba àbáhùn yọ wà á dá sáfù tiẹ̀ mú ní dajì mọ́sálásí pé kóun bá tètè bárun sáfù tí ń sè ń bẹ́ wájú òtí ìkún eléyìí tako sunna anabuwa muhammad sallallahu alayhi wa sallam nípa báyìí ewu ńlá ní bẹ́ ń bi kíjàmọ́ ọmọ tó sáfù dáadáa kọ́dà bí ọ̀bàrún wọn jẹ́ àmọ́káwé ewu tí ń bẹ́ bẹ́ kí ọlọ́nkọ́ sàmànà wa. wàlí muslim nínú riwaya imaamu muslim. كان رسول الله صلى الله عليه وسلم يسوي صفوفنا حتى كأنما يسوي بالكداح حتى رأى أن قد عقلنا عنه ثم خرج يوما فقام حتى كاد أن يكبر فرأى رجلا باديا صدره فقال عباد الله لا تصوون صفوفكم أو لا يخالفن الله, يخالفن الله بين وجوهكم alimami muslim gba hadithi wa ó ní kánà rasulillah sallallahu alayhi wa sallam yusawi sufufana anabi fúnra ẹ sallallahu alayhi wa sallam òun ní máa mójú tóbi sáfù ṣe dúró yukhadu min hadha min fikri hadha alhadith nínú fikiru hadithi yìí mas'uliyati al-a'immati fil masajid bí wọn bá yàn ó yẹ kéèyàn mójútó ní tí wọ́n ní ọmọ mójútó kọ̀lẹ́tọ̀ ọ̀pọ̀lọpọ̀ ń tà ń rí lónìí kí ìmáàmù ọbọ̀ mọ́sálásí kọ́ mọ́ bójú wẹ̀yìn páwọn tí ń bẹ lẹ́yìn ń jẹ́ wọ́n tó dáa àbí wọn ò tó dáa kọ́dà kí wọ́n tó gbé kọ́ ọmọ lélẹ̀ ìmáàmù mi ti sàláwà àkùbárù ti ń kírun lọ kana rasulullahi sallallahu alayhi wa sallam yusawwi bayna sufufina anabi fúnra ní tó sáfù àwọn sọ̀hábẹ́ sallallahu alayhi wa nípa báyìí ẹ dákun gbogbo àwa tá a bá ń kírun fáwọn èèyàn ẹjẹ àmà lọ́rùn èèyàn kakọ́tì anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam kéèyàn ó tó gbé kábàrà takbiratul ihram kírun sunna anabi ni kó bójú wa àwọn tí ń bẹ lẹ́yìn kó wò sí wọn dúró dáadáa bó ti yẹn wó dúró lẹ́yìn ìgbà yìí ni ìmáàmù tó bẹ̀rẹ̀ rún kama kana nabiyyu sallallahu alayhi wa sallam yaf'al. nínú hadisi yìí òní hatta ka'annama yusawwi biha al-kidah sallallahu alayhi wa sallam. riwaya imam muslim fi yé wa pé níbi tá ànábì máa mójú tó kí sáfù jàmọ́ dúró déédéé. rawi al-hadith ní àpẹẹrẹ tóun lè fi ṣe ni ka'annama yusawwi al-kidah. ntí wọ́n pè ní kìdáàṣù ni ntí wọ́n máa fi ta ọfà tẹnu rẹ̀ ó so àbí bí ìgbà tí yẹn gbé kálámù tẹnu rẹ̀ mú tí wọ́n wàá fẹ́ ṣe kẹnu tó mú sososo yẹn kẹnu yóò ṣe déédéé jábá tó mẹ́ta àbí mẹ́rin pọ̀ àwọn tí wọ́n máa ń ṣe irú rẹ̀ ń sẹ́ bọ́kàn bá ti jù lọ wọ́n tó mú bíléèdì wọ́n tó fi gbẹ́ yìí tó gùn jù yẹn títí gbogbo rẹ̀ ó fi ṣe ẹnu wọn ẹnu ó fi ṣe déédéé sọ̀hábì ànábì sọ̀rọ̀ sọ́là mi ó ní ànábì ibà débẹ̀ kì í kàn wí lásán pé ọ̀yà tẹ́ ti tò dáadáa kà á nàmá yusawi bi halkida anabi mójútó sáfù débi pé gẹ́gẹ́ bí ìgbà téèyàn ń gbé ẹnu ọfà abẹnu kálámù tí ó ṣe déédé bẹ́ẹ̀ lànàbì máa fẹ́ kí sáfù ó ṣe déédé lẹ́yìn òun sallallahu alayhi wa sallam. hatta raha an qad anhu anabi ṣe báyìí sallallahu alayhi wa sallam títí hatta raha an qad anhu èyí ò ní pé wọ́n tí wọ́n bá fi ọ́ jẹ ìmáàmù kí ọ máa kírun ẹbí mo ti wí fún wọn lánàá ẹ bá ti wí fún wọn kí wọn máa tó dáadáa anabi ò sí bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam hatta ra'a an qad aqalna anhu sọhábẹ yìí là anabi ò sí mi ṣe bẹ́ẹ̀ títí tó fi rí kó ti yé gbogbo àwọn táwọn ń bẹ mọ́sálásí nípa báyìí bí yẹn bá jẹ ìmáàmù kò gbọdọ̀ di ó sùn àìbí mo ti wí níwọn àṣùbà ìbá ti wí fún wọn lánàá gbogbo gbala muhammadu sallam ní mójú tó bí sáfù déédéé títí ó fi wá rí dájú pé ah, alhamdulilayi gbogbo àwọn jama ti ń wá mọ́sálásí yìí ọ̀rọ̀ ti yé wọn débẹ̀ wọ́n ti mọ̀ pé ká tó sáfù déédéé. thumma kharaja yawman faqama hatta kada an yukabbir. sọ̀hábì anabi sallallahu alaihi wasallam tó gba hadith yìí wá ọ̀là anabi wá jáde ó wá kírun fáwọn mọ́sálásí ńjọ́ kan hatta kada an yukabbir. anabi ti bọ́ wájú tó fẹ́ gbé kábàrà tá a kọ́ ọmọ kábàrà ń bí irun lànàbí bá tún rántí pé sallallahu alayhi wa sallam ó ṣe é ṣe kẹ́nìkan ọmọ tuntun ìgbàgbọ́ yọrọ sáfù yìí ànàbí bá tún bojú wẹ̀yìn. nínú fíkìwù hadisi yìí ni pé àṣẹ kò burú bí a bá ṣe ìkọ́mọ̀ tán báyìí nǹkan kan bá ń bẹ tó ní ìdìkì máa mọ̀ sọ lọ́rọ̀ abẹ́nìkan nu mọ́sálásí èyí wọn ọ̀bàrún jẹ́ ànàbí sọ̀rọ̀ lẹ́yìn ìgbà tí wọ́n ṣe ìkọ́mọ̀ tán hatta kada an kọ́dà nẹ́bì ti fẹ́ gbé takbiratul ihram tí sábàbí kan bá fà á kìí ṣe ń já aṣọ di gbogbo ìgbà àmọ́ bàbá ní sábàbí kan kò sí ní tó burú ń bẹ́ẹ̀ bàbá rí nǹkan kan tá a fẹ́ tún ṣe mọ́sálásí àbí sáfù la fẹ́ tún ṣe ni kọ́dà bí wọ́n ti ṣe ìkọ́mọ̀ tán ànábì náà sọ̀rọ̀ lẹ́yìn ìkọ́mọ̀ nítorí sábàbí sallallahu alayhi wa sallam. fara'a rajulan badiyan sadruhu sallallahu alayhi wa sallam. ànábì rí bí gbogbo wọn ti tò anabi wa rí i pé igbá yẹn nìkan ọyọ ọta ju gbogbo àwọn àyókù tí wọn jọ dún sáfù lọ àtàrà á fara arọjùlá báàdì yẹn sọdùrùhù anabi rí kíni orí tí gba yẹn nìkan yọ ọta tó ju gbogbo àwọn tí ń bẹ ń sáfù lọ eléyìí ni a fi pàkíyèsí wa sí pé àtìgbọ́ kan ń ṣẹlẹ̀ nípa ọ̀rọ̀ bá a ti tu sáfù lónìí ọ̀pọ̀lọpọ̀ tó bá lóun fẹ́ mójútó títò sáfù níta máa mójútó ni pé kọ́ máa dín ẹsẹ̀ wa kó ṣe déédéé ọmọ dín ẹsẹ̀ nìkejì eléyìí ò sí nínú súnà bẹ́ẹ̀. التسوية إنما يكون بين بين المناكب والأقدام nta anabuwa muhammad sallallahu alaihi máa mójútó ni pé èjìká wa ń bì kó ṣe déédéé ń bẹ̀lẹ́gbẹ̀ wa kókó ẹsẹ̀ wa àmọ́ kò ṣe déédéé ibi jíṣẹ́ nìkejì wá wà ti ń ṣẹlẹ̀ ní pọ̀pọ̀lọpọ̀ lónìí tí wọ́n láwọn ń ṣẹṣẹ̀ sí àti sùfù bọ́ba ẹ̀pọ́ máa dín ẹsẹ̀ ni wọ́n mójú tó sáfọ́ ọmọ wa wa ọmọ èèyàn ò lè ṣe déédéé ààrẹ ń tẹ́sẹ̀ tiẹ̀ gùn ààrẹ ń tẹ́sẹ̀ tiẹ̀ kúrú ààrẹ ń tátà nta anabi máa fi mà pé tí wọ́n ti dún sáfù sallallahu alaihi wasallam kókó ẹsẹ̀ wa ń bì kó ṣe déédéé ibi tí tẹnìkejì wa wà ká sì rí péjìká wa náà ó ṣe déédéé ibi tí tiẹ̀ náà wà eléyìí ni ẹ wo anagba muhammad sallallahu alaihi wa sallam àyà lórí pé nìkan ta síwájú ń ta káyà yóò tó lè bọ́ ta bá a bá wò èjìká rẹ ti yẹ lẹ́gbẹ̀ẹ́ ẹni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ ni lànàgbà muhammad sallallahu alaihi sallam fi wá sọ fún náà pé latusa ibadallah ẹ̀yin ẹrú ọlọ́run latusawuna sufufakum aw la yukhalifanna Allahu bayna wujuhikum sallallahu alayhi wa sallam ní hadith Nu'man tá a ti kàlẹ́ kan nípa báyìí ẹ dákun pàtàkì jùlọ iṣẹ́ àwọn ìmáàmù lélẹ́yìí gbogbo gbàtà bá rí i pé a fẹ́ kírun ká má bọ́ wájú láì wo àwọn tí ń bẹ lẹ́yìn wa pé sáfù wọn dúró ànábì àmà sọ sallallahu alayhi wa sallam sawu sufufakum fa inna tasfiyata sufufu min tamami salah anabi òfin malẹ́yìn nìkan ka annama yusawwi biha al-kidah anabi ó tún máa tọ̀ wọ́n bí ìgbà téèyàn fẹ́ fi ẹnu nǹkan tá a gbẹ́ tá a fẹ́ kó ṣe déédéé báyìí la nẹ́bọ̀ sallallahu alayhi wa sallam ní tó sáfù àwọn sọ̀hábí káwa náà kí ajọ́ ọmọ wa lábẹ́. hadith ẹlẹ́ẹ̀kẹta. عن أنس بن مالك رضي الله عنه أنس بن مالك نالوبا حديث كتايوا أن جدته مليكة دعت رسول الله صلى الله عليه وسلم لطعام صنعته له فأكل منه ثم قال قوموا فلأصلي لكم حديث أنس nínú hadithi tí àwọn onímọ̀ ń pa hadithi anabuwa muhammad sallallahu alayhi wa sallam nínú àwọn hadithi tí wọ́n máa fi kọ́yàn lẹ́kọ̀ọ́ ilmu hadith ilmu rijal ilmu isnad ara rẹ̀ nírú hadithi anas bin maliki kí ló ṣẹlẹ̀ ní pé ẹ rí i alhafiz al-maqdisi láti lè ṣe tíra yìí ní kúkúrú tí ò ní gbogbo ẹni tó gba hadithi wá látọ̀dọ̀ ìmáàmù Bukhari àtẹni tó gba hadithi wá látọ̀dọ̀ ìmáàmù Muslim ẹ̀rí pé kò ní dákọ̀ rẹ̀ fún wa nù tíra yìí pẹ̀lú ọba fẹ́ wò yẹn kọ́lọ̀ wò nù Bukhari àti Muslim ẹnu kí ni ó dákọ̀ sọ̀hábì anábùwà Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n gba hadithi yìí wá lọ́wọ́ rẹ̀ láàfin máa gbọ́ pé an Ibn Umar kótó ka Ibn Umar ẹnìkan ló gba hadithi wá lọ́dọ̀ Ibn Umar kótó ka anas bin malik ẹnìkan lọ́gbà wa lọ́dọ̀ ẹ̀ kótó ka norman bin bashir ẹnìkan lọ́gbà wa ẹnìkan lọ́gbà wa lọ́dọ̀ tiẹ̀ náà títí tó fi dé ọ̀dọ̀ alimami bukhari àbí imaamu muslim èyí tí alhafiz makidisi lo tíra àwọn méjèèjì tó fi ṣe àkójọ tíra umdatul ahkam kò wá sẹ́ni tó kọjá àgbàgbé alimami alhafiz makidisi nínú tí àwọn onímọ̀ ṣe àkíyèsí ń bí ni pé kama nasu ala dhalika al-hafiz ibn abdulbari rahimahullahu ta'ala nínú àwọn tọ́lọ̀ ní wọ́n ṣàkíyèsí yìí ni al-hafiz ibn abdulbari ó ní hadithi yìí an anas bin maliki anas bin maliki náà lọ́gbà wa àmọ́ anna jaddatahu pé ìyá bàbá àbí ìyá àyà ta ni bàbá wo hadithi yìí ó tún máa pé ìyá àyà àbí ìyá bàbá ta ni ìyá bàbá anasi àbí ìyá nínú ìtàn àwọn sì rí i pé mọ̀lẹ́kà yìí ìyá anẹ́sì ni kì í ṣe ìyá àyà rẹ̀ gbèlè ìyá bàbá rẹ̀ kí ló wáá ṣẹlẹ̀ ni pé níbi ìsìnáàdù tí al-Hafiz al-Maqdisi tó fi ilẹ̀ tí ò mú wá nù bó ti wà nù Sahih Bukhari takmila ìsìnáàdù yìí ni kíni an Ishaq ibn Abdullah ibn Abi Talha an Anas bin Malik radiyallahu anhu. عن النبي صلى الله عليه وسلم أنه قال إسحاق ابن عبد الله بن أبي طلحة òun ló gba hadithi wa látọ̀dọ̀ anas bin maliki yóò máa wá jẹ́ pé anna jaddatahu ay jaddatu ishaq ibn abdullah jaddatu ishaq ibn abdullah yóò máa jẹ́ pé ìyá àyà bíyà bàbá ta ni ishaq ibn abdullah tó gba hadith wa lọ́dọ̀ anas wa huwa ibnu akhi anas ishaq ibn abdullahi yìí ọjọ́ ọmọ ẹ̀gbọ́n tani ọmọ ẹ̀gbọ́n anas ní fi ń jẹ́ pé ìyá ti ń jẹ́ ìyá fún anas yóò máa jẹ́ ìyá bàbá titani ìyá bàbá ishaq ibn abdullahi ní kúkúrú ara irú tẹ̀m̀bíwù táwọn afa máa ṣe fún wa ń bí ilmul rijal onírú ilé bàbá lọ wà dídì inú sọ Bukhari àti muslim. أبا بيك أن إسحاق بن عبد الله ابن أبي طلحة عن أنس بن مالك رضي الله تعالى عنه nínú àpẹẹrẹ míì tí ó tún kọ́mọ̀ fún àwọn tá a bá jẹ́ tó lábẹ̀lẹ̀ ẹ̀lmí gbogbo àdìsí tá a bá rí tí wọ́n bá ní an amri ibn shu'aib an abiyihi an jaddihi an amr ibn shu'aib an abiyihi an jaddihi. اختلف العلماء في هذا الاسناد àwọn afa aládìsí wo ìsinádù tọ́ba jẹ́ àná amúri amúri gba amúri ọmọ tani ọmọ ṣùáì látọ̀dọ̀ tani an àbíyì látọ̀dọ̀ bàbá rẹ̀ an jádìyì látọ̀dọ̀ tani látọ̀dọ̀ bàbá bàbá rẹ̀ ad-damiru huna an jádìyì bàbá bàbá rẹ̀ hal ya'udu ila ṣùáì aw ya'udu ila amrin sí amúrì bún ṣùwáìbà àbíhì àjádìhì jádìmán bàbá bàbá àti amúrì tán kọ́ dákọ̀ ń bi sinadi ni àbí bàbá bàbá ṣùwáìbù tí í ṣe bàbá amúrì eléyìí ló fa ọ̀pọ̀lọpọ̀ albahsul ilmi ìwádìí ìmàjìnlẹ̀ ń pa irú ìsinadu báyìí fatawassal almuhaqqiqun ila anna alhadith innama huwa ay an ṣùwáìbù. وهو عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنهما gbogbo isnadu ta bari an amri uh, ibn shu'aib an abihi an jaddihi ay an jaddi abihi en tin je jaddu shu'aib nitani abdullah ibn amri ibn al-as فلذلك قال العلماء كل ما كان عن أمر ابن شعيب عن أبيه an jaddihi fahuwa muttasilun fahuwa muttasil gbogbo tá a bá gbọ́ pé an amri ibn ibn shu'aib an abihi an jaddihi isnadun yẹn kọ́ isnadun muttasilun ni ní kúkúrú ni pé eléyìí nípa ilmu isnad wa ilmu rijal. عنها دعت رسول الله صلى الله عليه وسلم لطعام صنعته له wọ́n ló pe anabiwa muhammad sallallahu alayhi wa sallam pé ká anabi ọ wá jẹ oúnjẹ kan tí òun ṣe. a lè máa wo pé kí ni ń bẹ láàrin ummu sulaym àti anabiwa muhammad sallallahu alayhi wa sallam yàtọ̀ fún pọ́jẹ́ kan náà lè umma anabi sallallahu alayhi wa sallam wa min tawadu'ihi sallallahu alayhi wa sallam nínú rẹ̀rẹ̀ nílẹ̀ tá a máa nù tà nẹ́gbà Muhammad sallallahu alayhi wa sallam tálíkà ń gbòòrò Mẹ̀dínà lè pè ànábì kọ́dà bóyá pé lápèjúwe kọ́dà pé gàárì ló nílé pé mo kàfẹ́ kọ́ wálé mi náà ní ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ànábì ó sì dáhùn ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kì í ṣe nítorí pé olówó nìkan ní bá ṣe pé eléyìí ò kọ̀ọ̀kọ̀ níláárí ànábì ò rí bẹ́ẹ̀ wọ́n ní kọ́dà nígboro Medina àwọn tó jẹ́rú kọ́dà ẹrú obìnrin ẹrú ẹrú obìnrin ẹrú ọkùnrin ẹrú lásánlásán wọ́n rí ngbà mẹ́fà nẹ́bí dúró tẹnìkan tí ń sàn béèrè béèrè tí ń sàn béèrè béèrè lọ́wọ́ rẹ̀ tá nẹ́bí ò sì kú ọ̀lọ́dọ̀ ẹ̀ bí wọ́n bá wò wọ́n rí pé kìnìà ni kọ́dà nẹ́bí dúró látẹ̀ kan hakẹ́dà ká nà nàbí yìí man tawada'a lillahi rafa'ahu ẹni ọba rẹra rẹ̀ ńlẹ̀ fọlọ́run ọlọ́run ó gbèrú ẹni bẹ́ẹ̀ ga àkọ́kọ́ nìyẹn Ummu Sulaym ó jẹ́ kan nú àwọn àlùmọ́ anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam wàmí ní àdáṣe nínú àlàáda anábì ni pé anábì èfojú kiri ẹnìkan lẹ́yìn eléyìí ni pé àwọn onísàn tún wá fi yé wa pé Ummu Sulaym yìí kanat ukhtan lin nabiyyi sallallahu alaihi wasallam min ar-rada'a كانت أختا للنبي صلى الله عليه وسلم من الرضاعة أم سليم تجبي عن شفا النبوة محمد صلى الله عليه وسلم lọ́nà wo torí pé wọ́n jọ pàdé múmú níbì kan náà eléyìí ọ̀pọ̀lọpọ̀ máa إسلام. nìkan ipò ọmọ ẹ̀ látòsí. bẹ́ẹ̀yàn bá bímọ nísìnyí ó bímọ obìnrin ó wá ní ọmọ ọkùnrin tàbúrò rẹ̀ kan àbálábàgbé rẹ̀ kan ìwà máa fún lọ́mú ń gbọ́ wà ń kékeré ó di èèwọ̀ bírò ọmọkùnrin bá dàgbà kó ló wọ́n fẹ́ ọmọ ìyá tó fún lọ́mú ń kékeré Ànábì ní yahrumu mina rọ̀bọ́ ma yahrumu mina nasab ọmọ ìyá tí wọ́n jọ bí yín pọ̀ pẹ̀lú ọmọ ìyá apẹ́ ẹjọ́ múmú kan náà pọ̀ anábì níbà kan náà ni o sallallahu alaihi wasallam pàtàkì jùlọ ń pa àfẹ́yàwó àbá lọ́kọ ọ̀pọ̀lọpọ̀ ní ọ̀ka kún lónìí ẹlòmíì ọ̀tí ẹ̀rántí fún fọ́ọ̀mù ọ̀kan lọ́yún nípa báyìí nínú tí sẹ̀rí ìsìláàmù mójútó ni bàbá mọ̀ pé kò léèwọ̀ kéèyàn fọ́ọ̀mù tí ìsọmọ tiẹ̀ lọ́yún àmọ́ ká mọ̀ tí sẹ̀rí ìsìláàmù tó gbélé tó gbé kalẹ̀ gbogbo ẹni tó bá ti fọmọ lọ́múdépò tíṣẹ̀rí ìsìláàmù fi ní alẹ́ kàákún bíi ọmọ bíbí inú rẹ̀ kọ́ mọ̀ pé bọ́ bá dọjọ́ wájú bó ṣe pé bó ṣe jẹ́ pé ọmọ tóun fúnra àwọn bí láwọn ọmọ tóun fi inú ara àwọn bí wọn ò lè fẹ́ra wọn bẹ́ẹ̀ làwọn ọmọ tóun fún lọ́yàn tí wọ́n mú yàn kan náà ni wọn ò lè fẹ́ra wọn o nípa báyìí eléyìí ni àlàkọ̀ ti ń bẹ láàrin Ummu Sulaym wa Nabi sallallahu alaihi wasallam Ummu Sulaym yìí gẹ́gẹ́ bó ṣe wá rí sáà Nabi sallallahu alaihi òun náà ló tún wọ́n máa rẹ̀ anẹ́tì wá pé kọ́ máa gbọ́dọ̀ anabuwa muhammad sallallahu alayhi wa sallam ọwọ́ á ní àǹfààní àti máa ní afẹ́sì sí anabuwa muhammad sallallahu alayhi wa sallam kọ́dà yìí dáná sí pé anabi wọn náà wàá bá wa jẹ́ kí èso ń jẹ ẹ̀kan tó dùn rẹ́rẹ́n ń mùsùlùmí nínú àwọn masaki ní madina ni nínú àwọn aláìní gbòòrò madina lọ́wọ́ kọ́dà ẹ̀rí nínú hadithi tá a kà yín náà kọ́dà ń gbà tá anabi délé wọn anẹ́sì ní. فقمت إلى حصير لنا قد اسود من طولي ما لبث Anas nígbà tá nẹ́bi délé àwọn sallallahu alaihi wasallam kí ni wọ́n gbé bá nẹ́bi dé jòkó hasirin ẹni kan ẹni wo qad iswadda ó ti dúdú min tuli ma nítorí kó ti gbó ó ti pẹ́lẹ̀ débi pé kí ni àwọ̀ rẹ̀ sì yí padà ó di ó di dúdú ẹ dákun iye olówó lélẹ́yìn wọn àbí ẹnjí òní nípa báyìí bẹ́ẹ̀ lànàbì rí sallallahu alaihi wasallam ànàbì rẹ́ra rẹ̀ ńlẹ̀ ọlọ́run sì gbé ga kájú gbogbo ẹ̀dá ẹjá wa náà òfin eléyìí ká fi kẹ́kọ̀ọ́ nínú ẹ̀kọ́ tí ń bẹ nu hadithu Anas yìí nìyẹn nígbà tá anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam lọ dá Ummu Sulaym lóhùn fa akala minhu gbogbo oúnjẹ tí wọn bá gbé fa anabu muhammad sallallahu alayhi wa sallam kọ́dà lára ẹ̀kọ́ tí ń bẹ ní ara anabi ni pé kódà béèyàn bá gbóúnjẹ fún ànábì tó ń jẹ náà tẹ lọ́rùn tí ò lè jẹ ànábì ò ní kọ̀ǹpléǹ pé oúnjẹ rẹ̀ yóò da yọ́ọ́yà àwọn náà tí ó fi sọ fún un ni pé ah, kọ́ yọ̀ǹda òun àmọ́ ká máa wá gbé bó lẹ́sẹ̀ sí oúnjẹ yìí iyò tó ń bẹ kíní ò ṣe ànábì ṣe bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam torí pé nínú ìwà ànábì Muhammad sallallahu ni anabi a máa sá fún àti máa fi nǹkan kùn yàn lójú kọ́ra bí yẹn ṣàìdá ònlẹ́ ma gbọ́nu hadith anabi bí yẹn bá sa ìdáńtà anabi ọmọ wí ni pé ma balu aqwamin yaf'aluna kaza wa kaza anabi ò ní kọjú sẹ́ni anabi o kọjú sẹ́ lómi gba èyí ṣe táwọn kan ṣe báyìí ẹni tó sẹ́ lòun náà ma wá lára ni ọ̀rọ̀ anabi ọ̀wà dájú ọ̀rọ̀ kọ ẹni tó sẹ́ láwùjọ gbogbo èèyàn kó ń kálukọ́ bu wa tààlẹ̀ kọ́nù sírati nàbí sallallahu alayhi wa sallam laqad kana lakum fi rasulillahi uswatun hasana ọlọ́run ní ìkọ́sẹ̀ dáadáa tó dáa jùlọ kò síbò míì tá a ti rí àti lára anabuwa muhammad sallallahu alayhi wa sallam. nípa báyìí gbogbo oúnjẹ tí wọ́n gbé kalẹ̀ ilé tí wọ́n pe ní ẹni tí wọ́n ní bẹ̀ dúdú nítorí pé wọn ò rówó rà mí ẹ̀dákùnrin oúnjẹ wọn ò gbé kalẹ̀ fa akala minhu bó ti rí wọn náà anabi dẹ̀hùn anabi jẹ nínú oúnjẹ tí wọ́n gbé fún náà sallallahu alayhi wa sallam thumma qala nínú tí ń bẹ nínú wa anagba muhammad sallallahu alayhi wa sallam ni pé gbogbo ọ̀nà la anabi máa fi dùn àwọn sọ̀hábì rẹ̀ nú anabi tí wọ́n rẹkọmẹ́ndì ẹ̀ fáwa náà pé nínú iṣẹ́ tó lóore jù tíyẹn lè ní ládàá ọlọ́run idkhalu surur fi qalbi abdin muslim kó o jẹ́ kí dùnú kó sí ọkàn ọmọ ìyá rẹ̀ mùsùlùmí ọ̀rọ̀ ló máa fi dùn yẹn nú ni ìwà ló lè fi dùnnú ni ẹ̀bùn ló lè fi dùnnú ni inú tá ànábì rẹ̀kọ́mẹ́ndì ni sallallahu alayhi wa sallam ńgbà ànábì jẹun sẹ́lọ́dọ̀ Ummu Sulaym ó fẹ́ kí Ummu Sulaym ó rí i pé òun òun òun wà kọ̀ǹfọ́tébù pẹ̀lú wá tó ń wáyé àwọn ọ̀rọ̀ kìí pé òun rọ́jú jẹun yín kìí ṣe pé níta ẹgbẹ́ fún òun ti dúdú sẹ́mi lẹ́ ń gbèrú ẹ ní báyìí fún ànábì fẹ́ kí inú wọn ó dùn kí wọn rò pé àwọn ṣe nǹkan tó bá bàrà fún wọn ànábì sallallahu alayhi wa sallam ẹ kíkìlà ànábì anabi ni kóòmù fali usalli lakum ẹ ẹ ń dé ẹ jẹ́ kí n kírun fún yín ẹ jẹ́ kí n ṣe ìmáàmù fún yín kẹ́ ẹ tò lẹ́yìn mi nínú ilé ummu sulaym radiyallahu ta'ala anha anabi ṣe léyìí sallallahu alaihi wasallam lè sábàbẹ́ nítorí ìdí méjì báwọn afáà ṣe ṣàlàyé àkọ́kọ́ ni pé láti jẹ́ kí inú wọn dùn kí ara wọn yá pé akọ́dà ah, ń jọ́ta anabi wálé wa akọ́dà ń gbọ́ jẹun tán ó tún ní agbọ́ wájú ó kírun fún wa ẹ̀kejì ni pé wọ́n là ànábì mọ̀ọ́mọ̀ ni láti lè kọ́ wọn ní bóòlù yẹn ṣe kírun ànábì fẹ́ kí wọ́n kẹ́kọ̀ọ́ látara wíwá tó ń wá yìí pé ẹ jẹ́ ń kírun fún yín kẹ́ ẹ wò mí kẹ́ ẹ mọ bí èèyàn ti ṣe kírun méjèèjì wọn ní ànábì torí ẹ̀sìn tó ṣe yìí sallallahu alayhi wa sallam. qala anas anas ni fakumtu ila hasirin lana qad swadda min ó ní mo wá gbé mo náwó rí ẹnìkan ẹni tó ti dúdú nítorí kó ti pẹ́ lé fanadọ́ṣtuhu bìmọ̀ kọ́dà anẹ́sì ni mo ṣẹ̀ṣẹ̀ wá ń sáré fomi mọ̀ ń sáré fomi wẹ́ẹ̀tì ẹni náà ni kó tún fi lè tutù díẹ̀ wọn lẹ́ni náà ti gbẹ pẹ̀lú. فقام عليه رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم lórí ẹni tí anabi ròyìn bó ti ròyìn náà فقام عليه رسول الله صلى الله عليه وسلم orí ẹ̀gá la nẹ́bi dúró sí orí rẹ̀ ló jókòó sí orí rẹ̀ ní nforí kan صلى الله عليه وسلم. وصففت safaftu واليتيم وراءه. yatima wara'ahu ntọ́ bá rọ sùfúfù mu مالك wá débẹ̀ لا Anas bin محمد صلى الله عليه وسلم. mélòó واليتيم. tó lẹ́yìn anabu Muhammad sallallahu alayhi wa sallam ana wal yatim Anas ní mo ríra mi jọ náà òun ti dàgbà ó ti bàlágà wal ọmọ kékeré kan tọ́jú ọmọ òrukàn wọ́n yìí pé èèyàn ní yatimu lédè lárúbáwá e, ba'da al bulugh. nínú èdè lárúbáwá ẹni ọba ti bàlágà kọ́dà bí ò níyà bí ò ní bàbá èyí wò ṣe yẹtíìmù mọ́ o ntí wọ́n ń pè ní yẹtíìmù lédè lárúbáwá lẹ́yìn tí ìyá àbí bàbá rẹ̀ kú lẹ́yìn gbà tó wà ní kíni wà ní kékeré eléyìí ń fún wa gbọ́ yí pé ọmọ eke ni anẹ́sì ń sọ pé ń bẹ pẹ̀lú àwọn ń jọ́nà ajẹ́ pé anẹ́sì ríra rẹ̀ ó sì rọ́mọ eke kan pẹ̀lú rẹ̀ pẹ̀lú anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam wọ́n jẹ́ ọkùnrin mẹ́ta Ummu Sulaimu tí ń jẹ́ obìnrin ó sì ẹlẹ́ẹ̀kẹrin wọn ẹ̀kọ́ tí àfa àdìmọ́kìdísí fẹ́ ká kọ́ nínú báàbù yìí nìyẹn bírú eléyìí bá ṣẹlẹ̀ èèyàn náà ní ìwà àtọ́mọ rẹ ní ìwà àtàwọn ọmọ rẹ méjì ní ìwà àtọ́mọ rẹ ká àti ìyàwó rẹ ní bó o lẹ́ẹ̀ṣẹ̀ tó bẹ́ẹ̀ náà bá fẹ́ kí jàmá nu lẹ́yìn bẹ́ẹ̀ ẹ̀kọ́ tí a kọ́ nù àdìsí Anas yìí nìyẹn wọ́sọ̀fọ́fù ana wàlìyẹtì màwàrà àhù èmi àtọ́ méèké ti ń bẹ pẹ̀lú mi ọmọ òrukàn yìí àwa wá ti kí ni atòlẹ́yìn anabi sallallahu alayhi wa sallam wàlẹ̀ àjúùzù mi wàrà ìlà ìyá wa àgbàlagbà òun wá ti kí ni ó tò ní ẹ̀yìn wa sáfù wá ń di mélòó sáfù ń di mẹ́ta àwọn mélòó sì ní gbogbo wọn àwọn mẹ́rin péré ó lè wá bẹ́ẹ̀ èèyàn mẹ́rin wọ́n sì tó sáfù mélòó wọn tó sáfù mẹ́ta lórí eléyìí bá ṣẹlẹ̀ léyìn àti gbọ́dọ̀ tó nú o kódà bọ́ jẹ́ ìyàwó yàn ìbọn eh, àtàwọn ọmọ rẹ̀ náà ni ọkùnrin ò gbọ́dọ̀ tó lẹ́gbẹ̀ẹ́ obìnrin kódà bá já àwọn ọmọ rẹ̀ Anas kò torí pé mi ni lọmọ tí ń bẹ yìí náà ó dúró níbo ó dúró wọn ni nípa báyìí bá ń mẹ́ta mẹ́rin jù bẹ́ẹ̀ lọ àwọn ó tò lẹ́yìn ìmáàmù obìnrin kan ní méjì ní mẹ́ta ní ọgọ́rùn-ún ní wọ́n wàá bọ́ sí ẹ̀yìn àwọn tó tò lẹ́yìn ìmáàmù yìí báyìí ni anabuwa muhammad sallallahu alaihi wa sallam ló tò ní ọjọ́ náà tó sì di òfin fáwa náà pé bàbá bẹ́ẹ̀ kírun bẹ́ẹ̀ ni ká máa tò fasọ́lá lánàá rak'atayn thumma insarafa anabuwa muhammad sallallahu alaihi wa sallam anasila anabi wa kí ìrun rákà méjì wa ń jọ lẹ́yìn náà ni ọpẹ́ ìdálókù ń lé wa nínú fíkì hadith yìí ni pé kò burú lẹ́ẹ̀kọ̀ọ̀kan kò burú ní ẹ̀ẹ̀kọ̀ọ̀kan bẹ́ẹ̀yàn bá fẹ́ kírun náfìlà kó kí n jàmá kò sí tó burú mbẹ́ tàmá fáàlà nàbíyú sallallahu alayhi wa sallam torí kìí ṣe irun ọ̀ràn yẹn lànàbí ọ̀wà ké sí anasi àti yẹtìmù àti mùsùlẹ́mù nìkan káwọn mẹ́rin ọmọ adáhùn ọ̀ràn yẹn kí n lé mùsùlẹ́mù rárá o náfìlà lànàbí yẹn fún wọn jọ náà ìran ọ̀ràn yẹn mọ́sálásí làmúnábì tí kì í fún gbogbo mùsùlùmí nípa báyìí inú eléyìí làwọn àfa ti mú pé bàbá wà níbì kan ta ni anáfìlà yẹn já kí n jẹ̀mọ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan bá nábì tètè yìí kò sí ní ti obìnrin bẹ̀ nù sunna anabu muhammad sallallahu alaihi wa sallam àmọ́ kò gbọ́dọ̀ jẹ́ níta ma wá sí gbogbo ògbà lọ́ra nábì náà ò sí gbogbo ògbà. wàlí mùsùlùmí nínú riwaya imaamu muslim anna rasulallah sallallahu alaihi wa sallam sallà وبأمه أو خالته قال فأقامني عن يمينه وأقام المرأة خلفنا nínú ẹgbà wa mi ìṣẹ̀lẹ̀ mi yàtọ̀ fẹ́lẹ̀ tí anẹ́sì sọtá yìí òun ni pé ó tún wá nù rìwáyà mi pé anẹ́sì lòun tó kírun ń ma pẹ̀lú mùsùlùmí yìí àbí máa kà láti yìí ẹni tí ń jẹ́ gbọ́n àbábúrú ìyá anẹ́sì tí ń jẹ́ mùsùlùmí eléyìí tí ń túmọ̀ pé wọn ò pé mẹ́rin ní ọjọ́ náà àwọn mélòó àwọn mẹ́ta péré ni anabuwa muhammad sallallahu alayhi wa sallam àti anas bin malik àtọbìnrin tí ó sì kẹta wọn sáfù mélòó ni wọ́n tó ń jọ náà sáfù méjì péré anas ní fa kọ́mẹ́ ní àyẹ̀mí nìyí ńgbà wọn ò ti pé méjì lẹ́yìn ìmáàmù ni ẹni tí ó bá ń kírun pẹ̀lú ìmáàmù tí èsì pé wọ́n pé méjì yóò dùn ní apá ọ̀tún ìmáàmù ni báyìí ni anas dúró lápá ọ̀tún anabi sallallahu alayhi wa sallam ẹni tọ́jọ́bìnrin òun dúró ní ẹ̀yìn àwọn méjèèjì. qala al-hafiz al-maqdisi al-yatim al-hafiz al-maqdisi ní ní àǹfààní ẹni tí aná ti pè ní yatimu ọmọ òrukàn yìí orúkọ rẹ̀ ní dumaira jaddu hussein ibn abdullah ibn dumaira radiyallahu anhu wa rahimahum jamiya eléyìí ni ọ̀rọ̀ nípa sufuf inshàlláhu ta'ala tó di ní ọjọ́ mẹ́jọ èyí ó kún pa ọ̀rọ̀ bá a ṣe tó sáfù lóríṣiríṣi báwọn obìnrin náà bá fẹ́ tó sáfù láàrin ara wọn ó lẹ́kọ̀ọ́ tí sẹ̀rí àní wọn fi kí wọ́n fi tò àti mọ̀tí bọ́kùnrin àtọ̀bìnrin bá ń kírun bọ́kùnrin nìkan bá ń kírun ọkùnrin méjì ọkùnrin mẹ́ta insha allahu ta'ala tó bá dijọ́ mẹ́jọ a máa ka ètò kùnú hadith sùfú hadha wallahu ta'ala alam صلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. ní broda kan níta question mi nípa lónìí níjẹ̀jọ́ mo ti fẹ́ béèrè question but nígbà tẹ ní àwọn bẹ́ńtà náà nípa lọ ní àwọn issue tó ń lọ ní àgbà nípa ọ̀rọ̀ ẹ ti dáhùn question ẹ díẹ̀ but n tí èmi fẹ́ béèrè nípa kí ẹ ní pé in what extent tó yẹn pé olórí aláṣẹ wa. irú àṣẹ wo ló lè pa wá tó jẹ́ pé àtẹ̀lé because àwọn èèyàn kan sọ pé sì sọ pé sultan of Sokoto sọ pé ká tunu ní yọ̀hún pé yọ̀hún lọ́dún pé ká ṣe kíní àwọn kan sọ pé nítorí ẹ̀ ló jẹ́ káwọn tẹ̀lé àìsàn sọ pé látà sọ oríṣiríṣi àwọn mú ẹ̀rí oríṣiríṣi wá pé báwo ni a ṣe fẹ́ ṣe pẹ̀lú iṣu yẹn kẹba fọ́ sí wẹ́ẹ́ dára. الله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين مقفى gbogbo wa mọ̀ràn ẹ má jẹ́ kí a máa wéṣẹ̀ àsìkò ara wa mo rò pé níbi ìgbà àti dáhùn ọ̀rọ̀ òtẹ̀léyà kò sí léyà yìí náà ó fẹ́ lè má síbi táwọn méjì mẹ́ta bá wà láti ìgbà àti sọdún yìí náà ọ̀rọ̀ àṣeléyà àṣeléyà náà ni à ń sọ ọ̀rọ̀ yìí ò lágbára tó bí àṣefẹ́ sọ́ọ́dì yìí gbogbo àti apá kìíní àti apá kejì kò sẹ́ni tí ò ní tó gbẹ́sẹ̀ lé wọn sọ̀rọ̀ fẹ́ nú. alhamdulilayi ńgbà tọ́lọ́run ó sì ṣe ìlú tí gbogbo wa wà ń bí nínú Ìlọrin bí yìí aláṣẹ Ìlọrin ò pé ká kírun lọ́jọ́ àràfá lẹ́yìn tó ṣe pé ní èyí wọn ò jẹ́ múṣíkìlà fáwa ń bí tọ́ba yìí pé ní wọ́n ní akírun jọ àràfá ni la lè máa béèrè irú béèrè báyìí but pé bóyá eh, sultanu Sokoto pàṣẹ kan amiru lọrin pàṣẹ kan bí láṣáké ni pé amiru lọrin òun lọ́la láṣẹ ní orí Ìlọrin lápèjúwe ní ti irú ọjọ́ tí wọ́n ní akírun ńlọrin yẹn bí èèyàn kan bá wá lóhùn ní kírun jọ yẹn irú ẹ̀yìn ló ṣe mukhalafa ulil amri tiẹ̀ so but ní kúkúrú insha Allahu ta'ala ah, àwọn kan ti ń gbìyànjú. pé ìjókòó wáyé níjókòó mà nípa iṣu yìí tí apá kìíní àti apá kejì sọ ìhà tí ó bá kọ sí tí tí bá sì wí ń bẹ̀ tí ó jẹ́ kíkọ mo gbà wá pé ẹ kí a jẹ́ ọmọ di iṣu tá a máa wá péjọ tá a máa sọ ń gbogbo ògbà kí ń tí ọ lágbára ẹ̀rọ pé a bá fẹ́ bẹ̀rẹ̀ sí tó sáfẹ́ ẹlẹ́ẹ̀kejì tàbá fẹ́ tó sáfẹ́ ẹlẹ́ẹ̀kejì ṣé àtọ̀tún ìmáàmù láti gbé ni àbí wákàtí àbí àárín pé tá a bá fẹ́ tó sáfú sáfú kejì àbí ẹ̀ta alákọ̀ọ́kọ́ gangan ó ti kún ẹ̀ bọ̀tá bẹ̀rẹ̀ láti di alákọ̀ọ́kọ́ náà bàbá fẹ́ to sáfù gbàdá bá fẹ́ to sáfù lẹ́yìn ìmáàmù tó bá pé èèyàn kan ní ẹgbẹ́ ọ̀tún ìmáàmù ní odò tí wọ́n bá ti pé méjì láti méjì bẹ̀rẹ̀ lọ ni wọ́n máa dúró lẹ́yìn ìmáàmù ibi tí wọ́n sì ti máa bẹ̀rẹ̀ lọ́kànkán ẹgbẹ́ ọ̀tún ìmáàmù tí wọ́n máa já àárín mọ́ṣáláṣí yẹn náà wọ́n ti máa tò bẹ́ẹ̀ni báwọn méjì bá tó láàrin nísìnyí ẹlòmíì lè wá tó lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún ẹlòmíì lè tó lẹ́gbẹ̀ẹ́ àlàáfíà wọn bá a ṣe máa wá tó sáfù nìyẹn tí ó fi dé ìgbésọ̀rọ̀ ń bá ní kókun dé. Eh, kò sí èyí tí kò sí èyí tí ọ̀rọ̀ ń gìn bẹ́ẹ̀ hadithi tí àwọn kan pé eh, eh, pé fa'inna al-malaika tusalli ala yamin as-saf tukulli ma fi hadha al-hadith wal-hadith mutakallamun fi nípa báyìí ni pé bí a bá wà ní sáfù àtẹ̀gbẹ́ ọ̀tún gẹ́gẹ́ bí fún wa yẹn ẹ̀gbẹ́ ọ̀tún ni aráyè sí ni ẹ̀gbẹ́ àlàáfíà láráyè sí ni kò sọ tí ó burú mbẹ. tí gẹ́gẹ́ bí àdìsẹ̀ kan nípa anas àti ẹni tí ọmọ tó ti bàlágà tó tún lẹ́gbẹ̀ẹ́ kí ni bọ́lá fẹ́ fi àwọn àgbàlagbà jẹ́ pé tó bá ti ọmọ fẹ́láṣí tán ni pé ọmọ kékeré ọmọ kékeré tí ó ti bàlágà ó wà lẹ́gbẹ̀ẹ́ èèyàn bíi sáfú àwọn afà sẹ́yìn àwọn á tò síbẹ̀ níbi àtẹ̀sọ́tò pé àwọn kò sáyè mọ́ níwájú yẹn ọba àgbà pé ó yọjẹ́ pé mo yẹn ò tí bàlágà pé ọ̀dẹ̀ wo bí níkà àbí nǹkan wá fà sẹ́yìn kí ni ìdájọ́ tó wà nílé. pé ọmọ yẹn ti wà ń sáfù kọ̀lẹ́tọ̀ ká yọ kúrò ní sáfù kọ̀lẹ́tọ̀. kọ́ìdà fìkìyà ni àwọn àfáà ní láìsáàrọ̀ fìlkùrọ̀ láìsáàrọ̀ fìlkùrọ̀ gbogbo ń tọ́ba ti jẹ́ kúrúbà wà tọ́ àtún ẹnìkan yìí pé ẹ máa bọ̀ ẹ wá gbáyé tèmi mbẹ níbi tọ́ à gbogbo ń tọ́ba jẹ́ kúrúbà wà tọ́ àtún lèlá ìlà ìsàrọ̀ fi hà òun ni ibn abbas radiyallahu anhuma kama warada fi hadith كان غلام عن يمين رسول الله صلى الله عليه وسلم والأشياخ عن يساره النبي ممتان ibn abbas ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún ànábì àwọn àgbàlagbà sọ̀hábí ń bẹ ní apá àlàáfíà anabiwa muhammad sallam wa gba ìyọ̀ǹda lọ́dọ̀ ibn abbas gùlámù yìí gẹ́gẹ́ bó ṣe wà nù tafsiri rẹ̀ ìpè sẹ́kùn wọn gbé omi yìí fún àwọn àṣìyáàfẹ́ tí èyí bá ti pé ní ibn abbas gbọ́ yé pé fábílù kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ aláfílù ni pé ànábì ní ká máa pán àgbàlagbà lé àmọ́ ń gbọ́ dọ̀rọ̀ pé omi tá nẹ́bí mu tẹ́ ta ni ó mú mi tẹ̀lé oní láòfìrú aláàánàfíìbì mìǹkà àhàdà láòfìrú aláàánàfíìbì mìǹkà àhàdà fa minhada alqaida alfiqhiyya al'amma qaida fiqhi ni pé láìsáárọ̀ filkurọ̀b láìsáárọ̀ filkurọ̀b ogun tó bá jẹ́ tán à almusaara ilal khayri ni a ṣe alimusaratu ilẹ̀ alkhair gbogbo nǹkan bá jẹ́ tán àwọn kálukú máa lé ní àmọ́ ẹ wá ẹjẹ́ mi ó kó ń bẹ́ẹ̀ yẹn máa bọ̀ à kò rí bẹ́ẹ̀ nbí tó bá jẹ́ ìbáadà àti táàfin tọ́ táàfin ṣe é tẹ̀lé pàṣẹ tọ́lọ̀ ní kúkúrú ni pé bí bá mọ̀ pé òun fẹ́ dún sáfù wájú kó tètè dé mọ́sálásí ọmọ èké lọ́wọ́ à wájú ni àgbàlagbà lọ́wọ́ à ń bẹ̀ ní tó wà ń bẹ̀ náà kò lẹ́tọ̀ọ́ káwá dé káwọ́ wá fà sẹ́yìn pé káwọ́ kónú ẹ̀kọ́ dára rárá. Assalamu alaikum. Ìbéèrè yìí wá ní àtọ̀dọ̀ àwọn obìnrin. Ó yẹ nìyẹn náà sọ pé ṣé dandan ni kí obìnrin ó kọ́fà irun ẹ̀ tó bá fẹ́ wọ toilet àti tó bá fẹ́ kírun nínú ilé rẹ̀. Ẹlẹ́ẹ̀kejì ni pé ìbéèrè Anas tẹ̀sọ́ lẹ́ẹ̀kan wípé ànábì wọlé wọn ó lọ ìbéèrè ìgbà Anas lọ sí ilé àwọn Anas ìgbà tí ànábì lọ sí àwọn Anas tó wá débẹ̀ tó jẹun tán kó tó kírun oníbèrè wa sọ pé ṣé òun náà tí ó ti hùn tí àbúrò òun tó bá pè lọ sílé rẹ̀ táwọn bá jẹun tán òun lè wọ́n pé ẹja kírun bí irun náà fìlà bẹ́ẹ̀. ká bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ ẹlẹ́ẹ̀kejì á ti dáhùn bẹ̀rẹ̀ ẹlẹ́ẹ̀kejì pé tó bá jẹ́ kọ̀ọ̀kan kò sí tó burú mbẹ̀ ká ṣe bí anábà Muhammad sọ̀rọ̀ sálọ̀ ṣe àmọ́ ká jẹ́ oyé wa pé kìí ṣe gbogbo ìgbàlà nẹ́bí wa ń ṣe bẹ́ẹ̀ táwa sọ pé gbogbo wa bá fẹ́ kí náà fìlà lápèjúwe ní ọ̀pọ̀lọpọ̀ mọ́sálásí míì bí wọ́n bá sálámà ìṣá ìtàn wọn ni ẹ̀dà ní ẹ̀dà ní ẹ̀sáfù ìwé tìrì jojoojúmọ́ ayé eléyìí òfin nusúnà anábà muhammad sallallahu alayhi wa sallam àmàlẹ́ kọ̀ọ̀kan rú ìtí anábì sílẹ̀ ó mùsùlùmí yìí bàbá ń tọ́ fẹ́ ṣe náà lẹ́ẹ̀kọ̀ọ̀kan bẹ́ẹ̀ kò sí ní tó burú kí ni gbogbo ibi tí ọba wà tí ẹnìkan kan ó rí òhù rẹ̀ láti pàtàkì jùlọ bóbìnrin bá fẹ́ kírun anábọ̀ muhammad sallallahu alaihi wasallam ní gbogbo obìnrin pátá tó bá fẹ́ kírun anábì lò ní lábùdù haibu obìnrin tó ti tó pọ̀ ẹni tí ń ṣe haibọ̀ anábì lọ́lọ́run ò ní gbàrún rẹ̀ títí tí ó fi bo orí rẹ̀ nípa báyìí ni pé kò lẹ́tọ̀ọ́ rárá kọ́ra bí yóò kírun nù ilé ara ẹ̀ náà obìnrin tí orílẹ̀ kírun nínú ilé rẹ̀ ọ̀hún gbé tí ọba ṣe pé ọba ìpè nínú lápèjú inú yàrá rẹ̀ náà tọ́ílẹ̀tì wà kìí ṣe dandan fún kìí ṣe dandan fún ọba fẹ́ lọ tọ́ílẹ̀tì àbí ọfẹ́ wẹ̀ àbí nǹkan kan kìí ṣe dandan ní kó tún wá máa wẹ̀wù kó máa múra lọ lé rẹ̀ nínú yàrá rẹ̀ kò sí ti tó burú bì yẹn kódà kódà náà. wọ́n láyé ẹ̀yin obìnrin bẹ́ẹ̀ bá fẹ́ ṣe tìláwàtul Qur'anil Karim nípa pé ìbádàtun minal ìbádàt èyí tí yóò wà akmalu wal afdalu ni pé kóbìnrin ó bo orí rẹ̀ kọ́mọ́ máa sí orí lẹ̀. هذا والله أعلم وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين